مما علمني ربي إني تركت ملة قوم لا والصلاة والسلام على رسول رب العالمين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام àti àdúgbà fún ọlọ́run àtọrọ ìjọ ọlọ́run àánú ọlọ́run orí àjẹ́jẹ́gá rẹ̀ ọlọ́mọ bá àmìlúwà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní ìtumọ̀ ọlọ́run nínú Al-Qur'an Karim lónìí pẹ̀lú ọgbọ̀ ọlọ́run pàápọ̀ sínú súwà mìí súwà tí lóòsù súwà tó lóòsù Qur'an orílẹ̀-èdè ránṣẹ́fà tó ẹ̀ ìbẹ̀rẹ̀ àtúnmọ̀ bẹ̀rẹ̀ tọ̀síwà lónìí Súwájú Yúúsù ẹgbà ọ̀rọ̀ kan ní nínú àpò àìkẹ̀rẹ̀ tí wọ́n fi sọ ní ọ̀kan nínú àwọn àìyí ọ̀dọ̀. Tí orúkọ rẹ̀ ń jẹ́ Yúúsù, àríyí sọ̀lá ẹ̀kọ́ sẹ́rẹ̀. Àrẹ́bí Yúúsù fi ní ẹni àpáyé ẹni yìí gbogbo ọ̀nà tí èèyàn fi ń jẹ́ ẹni yìí ẹni àpọ́nlé ọlọ́run bá pé sí àtẹ́bí Yusuf lára àkọ́kọ́ kéèyàn ó ní yíyí iyì tó tó kò sí kí ni tó máa fẹ́ ìròyìn onáàrin kéyìn wọ́n ní lójú yìí kí ọlọ́wọ́ bá sàánù wọ́n sàánà kó sàánú èèyàn kó jẹ́ sí èèyàn wáyé láti pàṣẹ àwọn ẹni lókì tí bá ní wọ́n àwọn bàbá ńlá bàbá ẹni wọ́n tún máa rí ó ṣe èyí fún àrẹ́bì yúúsù àrẹ́bì sàlátù ọ̀sẹ̀rà ẹlẹ́yìn ló fà á nínú àdíṣì àfáwà Abdullah bin Umar radiyallahu anhuma ọlọ́run akọ́yọ́ ní sí bàbá أن رسول الله صلى الله عليه وسلم òṣìṣẹ́ ọlọ́run ọba kíkà bá ń bẹ̀ẹ́ fún ìgbà tí ó ròyìn àlẹ́bí yúùsù àlẹ́bí ní alkẹrí mọ́bí kẹrí mọ́ ìbìnú kẹrí mọ́ ìbìnú kẹrí yóò sọ́kùnrin àkó bọ́nù ìfàák بن إبراهيم عليهم السلام رواه البخاري أيوة محمد صلى الله عليه وسلم أبكي أنا يوسف دلة دلة ní kíkí ẹni tó ní bíbí rẹ̀ ọ̀nàkẹ̀rí ẹni ẹni àpọ́lẹ́ ìgbòkẹ̀rí ọmọ ẹni ẹni àpọ́lẹ́ ìgbòkẹ̀rí ọmọ ọmọ ẹni ẹni àpọ́lẹ́ ìgbòkẹ̀rí ọmọ ọmọ ẹni ẹni àpọ́lẹ́ bọ́ọ̀lá ń fẹ́ tọ́ra nínú lóòtù òun fúnlẹ̀ lóòtù ẹni yìí bàbá tó bí àlẹ́bí àkú ẹni yìí àlẹ́bí ọ̀rọ̀ bàbá tó bí àkú ìṣá ẹni yìí àlẹ́bí ọ̀rọ̀ bàbá tó bí ìṣá àlẹ́bí Ibrahim àlẹ́bí sàlámù ọ̀sẹ̀lá ẹni yìí àlẹ́bí ọ̀rọ̀ ó sọ wọn kó máa pé báwọn nínú ìlà ọlọ́run pé yìí àpọ́nlẹ́ sí ara nínú ìlú àrẹ ìsọ̀lá nínú ẹ̀gbà wa àti ìsìnkú tó jẹ́ ti àkọ́ àbòrò lọ́dí ọgbọ́ wọ́n lè rò sí tààrẹ ní tó lápọ̀ méjì nínú àwọn ènìyàn النبي صلى الله عليه وسلم الذي أكرمكم عند الله أتقاكم الذي أن يقول لي صلى الله عليه وسلم ما يتبع àwọn sọ̀rọ̀kà wọn ní ilé òjíṣẹ́ ọlọ́run lẹ́ta ń hádà nìta ní ṣe dáàmì ọ̀rọ̀ àníṣẹ́ àti mẹ́sì bẹ̀rù ọlọ́run àníkò sọ ọ̀tà rẹ̀ tó ní lọ́dọ̀ọ̀lọ́ tó bá kú. Àdẹ́sọ̀rọ̀ wà rẹ̀ sẹ́sà. Àdẹ́bí wá tó ní ọmọ ìwé ẹni tó ní lọ́dọ̀ọ̀lọ́ àdẹ́bí yóò sọ. Ẹni ní àdẹ́bí yóò sọ fún ẹ nàbí yìí àdẹ́bí ní ìdùnnàbí ìdùnnàbí ìdùnnàbí نبي الله ابن نبي الله ابن نبي الله ابن نبي الله قل وهو يوسف بن يعقوب بن اسحاق بن خليل الله بابا موسى غيري عليه محمد صلى الله عليه واله وسلم أفضل من يقوى رقر أمن أمن أحمد نعم نبي يوسف لأنه من نبع بيبي èyàn tó máa ń jẹ́ ẹni ẹni àpọ́lé ní ìwà àrẹ́bí yóò tó àrẹ́ ìṣẹ́lá ọ̀ṣẹ́lá yàtọ̀ sí tó ọlọ́run sí lágbẹ́gbẹ́ ọlọ́run ọlọ́run sí lọ́pọ̀lọ́ ó ṣe lẹ́ni tó ní àmàlà ó ṣe ní ẹni bí ìrìnà ti lé rẹ̀ fún ọkàlì ọ̀bàlẹ̀ ẹni tó ní tán ẹni tó yẹ lè fọkàn balẹ̀ nínú ẹlòpọ̀ àtàn nínú bí máa ń fi ìyàtà ọlẹ́ sí ìrìnlá wọ́n ní owó títólé wọ́n kó wà ọlọ́wọ́ odòdú wọ́n á ń tò lẹ́nu ìlú rẹ̀ lù ó ìṣẹ́lú àkàmọ́ṣì táwọn ẹ̀yà bá ti sọ ọ̀nà mẹ́rin lọ́wọ́ títì jù tó bá ti bọ́ sọ̀rọ̀ kódà pé ìwó rẹ̀ ní ire bí mi ìlúṣèlú gbogbo ẹgbẹ́ náà tún pé lára lórí yóò àríṣẹ́ láti wọ́n sẹ́lẹ̀ àmọ́ ẹ̀nà ń bẹ kámíkì jù ó ń bẹ lára lórí yóò sọ ẹlẹ́ẹ̀kẹta ìrísí ẹlẹ́bí ẹni yìí ni òun ó tẹ̀sẹ̀ máa dúra rẹ̀ pé ẹni ẹni yìí ni yóò ṣùgbọ́n ní ìtàwọn ti ní ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti rí báyìí ló mọ̀ òkè bẹ́ẹ̀ bá ti rí báyìí ní kó mọ́ tó bẹ̀rẹ̀ sí ọlọ́run pé àdúgbò ní oṣù ní ti ẹwà lẹ́nu pé àdúgbò Muhammad sallallahu alaihi wa sallam àdúgbò ní ọlọ́run òkú dá ẹnì kankan mọ́ tí ó rẹwà bí ẹwà ọlọ́run pàdé jù àlejò láti wọ̀ àdájú tún lóòtù ó jẹ́ mi ó jẹ́ mi lọ́nà mẹ́ta kí ń papọ̀ bẹ́ẹ̀ ó jẹ́ mi yìí ti dídí ó jẹ́ mi yìí ẹni àpọ́lé níbi ìwà ó jẹ́ mi ẹni àpọ́lé pé ìmọ̀ta ìmọ̀ta ọ̀rọ̀ nípa àdájú ń fẹ́ bá wa sọ nínú Ànábì Yusuf yìí àríyí tọ́lá tó wọ́n sẹ́lẹ̀ ọ̀pẹ̀ ọ̀rọ̀ nípa ìpínlẹ̀ ayé ẹ̀ ó kún sẹ́kù. Ìdílé tó fẹ́ máa wọ olùmọ̀ wọ́n ní ló so kùfà tí Súwájú Yusuf tó fi sọ̀kalẹ̀. Òun náà ní wípé àwọn sọ̀hárà rọ́bí ọgbà wa ẹ̀rù wọ́n lọ bá mẹ́rin sọ́lá rẹ̀ ọ̀tẹ̀lẹ̀ wọ́n nílò ìṣiṣẹ́ ọlọ́run sọ ìdùn fún wa dákẹ́kọ̀ọ́ lábẹ́rẹ́ fàánsàlọ̀ lọ́rùn àbí ọlọ́wọ́ àyà bẹ̀rẹ̀ bá fẹ́ bọ́ọ̀lù tàn dábà àtàn ẹ̀tọ́ ìtàn yìí tó kún fún ẹ̀kọ́ kò sí ilé ìrìnàjò ìrìnàjò láyé ó mú tẹ̀lé bọ́ọ̀ bá jẹ́ mọ́ oúnjẹ oúnjẹ bó bá dọ́gba oúnjẹ oúnjẹ bó bá fi ọmọ ní láti mọ̀lé oúnjẹ oúnjẹ bó bá wà nípò olórí oúnjẹ oúnjẹ àti nígbà àwọn ṣàáfẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ àtẹ́sọ́lá ọ̀rọ̀ sọ́lá pé sọ ìtàn fún wa tàǹtà ọwọ́ hàbìtà ọlọ́wọ́ sọ ààbìsọ̀ ọlọ́wọ́ sọ súra tí a bá ti wo àtàrẹ́sù fìtẹ̀lìdì súra níbi súra yìí ṣe kò tẹ̀lé wọn súra tù hù ó yarí súra tù kiri súra tù yóò sọ. a pé ìtàn يبقى اللي هنعمل ان الخلايا مصابه فوق الشبوله اللي دول انت هيجراك يوسف وهذا وان دل هذا وانما يدل على التناسب بين الصور القرانيه اذا انتم يبقى القران تعلم كيف تسيرها ó ní ìbáṣepọ̀ pẹ̀lú ara wọn súnrẹ̀ ilé ìtọ́tẹ̀lélé súnrẹ̀ ilé ìtọ́tẹ̀lélé àwọn àlàyé tó ń bẹnu súnà tó sáájú ó ní ìbáṣepọ̀ pẹ̀lú súnà tó lájẹ̀ súnrà tí ó sùn pé súnrà tó ń mọ́ sí ìyá súnrà tí ọlọ́run sọ ọ́ kalẹ̀ ní tó ṣe ìjọba lọ sínú Súrátì Yúsúf ibẹ̀ láti máa bẹ̀rẹ̀ tafsiri wa tòní. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله àtẹni tó ṣe tọ́lọ́run ọlọ́run yóò kẹ́ àtẹni tí ó mọ́ ọlọ́run gbogbo ọlọ́run kẹ́ láyé àwọn fíìn ọba tó ṣe kójú ẹni tó bá ṣe ṣe ẹnìkan ni yóò tó bá jọ gbogbo àti àmà Alhamdulillah èyí tó dọ́gba nínú túnmà láì fún dára lá ó náà ní kápọ̀pọ́nà ní ó mọ tó gbà lérò lérí ẹ̀ ṣùgbọ́n ká mọ ní hálì aláwò lam latifu rọ rọ̀súlù ibi tó bá rùn ẹ̀lẹ́ lẹ́lẹ́ ó lè ní hálì aláwò lam láàárọ̀ aláàbò o lè ní rọ o lè ní lòdì ṣùgbọ́n wọn ló mọ tó wà lóò pẹ̀lú ẹ̀. a ní ìbùdá àwọn ọmọ yìí ni wọ́n ń pè ní àṣòrúkú ìmùkọ̀tọ́ à àwọn aláàfin ẹlẹ́yọ ọyọ tọ́lọ mọ́ sí bẹ̀rẹ̀ àkùránì nínú àwọn ṣúwà kan ilé ìbẹ̀rẹ̀ ọkàn ní gẹ́gẹ́ bí nóòrùn nóòrùn gẹ́gẹ́ bí sọ́ọ̀dẹ̀ sọ́ọ̀dẹ̀ orí méjì méjì gẹ́gẹ́ bí yá sí gẹ́gẹ́ bí hàmì ilé ìgbẹ̀ orí mẹ́ta gẹ́gẹ́ bí alif lam ra alif lam ra gẹ́gẹ́ bí pọ̀ sí ní pọ̀ sí ní ó sì lè tó bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí káà jẹ́ àárín sọ́ọ̀. Ọlọ́run bá fi ọmọ ìkàlẹ̀ ìyẹn nínú ọ̀pọ̀ àárín olóyé. Àwọn onímọ̀ ọgbà nínú wọn, wọ́n ní ìtẹ̀bí wà ìtàhátí. Báwọn ọba fẹ́ pẹ àkíyèsí wa ní bí ìgbà tí pẹ̀lú ìgbà tí ní, hey, ó lọ ẹ̀yìn. sọ́ọ̀tẹ̀ ó ti bẹ̀rẹ̀ àwọn olúrímà tí wọ́n ní ọlọ́wọ́ bá fi ìdí àwọn tí wọ́n sọ tí wọ́n ní àgbékalẹ̀ ọlọ́wọ́ fi ìdí wọn wípé ti bẹ́ẹ̀ sọ wọ́n fún kókò àmì jọ náà láàrùn ẹ̀bí tó sọ́ọ̀sì ẹ̀lọ́múlẹ̀ Gbogbo ẹ̀lọ ọ̀rọ̀ bá fi ọ̀rọ̀ níbẹ̀ tó wá ti lú àyàtò ìdáre ní àwọn ìka ilé ìmọ̀ àwọn ẹ̀kọ́ àwọn àmì èyí tó fojú hàn tó ń bẹ náà lọ́rọ̀ fẹ́ bá wa sọ nínú súrátì lúúsù súrátì lúúsù ọlọ́mọba pàkíyèsí wa

inú Al-Qur'an àkọ́kọ́ Súrátù Yúsùf tàbílì ẹ̀sẹ̀ ìbùsùnú kọ̀sọ̀sí rọ̀ Súrátù Yúsùf òsùnúkù kọ́kọ́ sí kéèyàn ó fẹ́ báyàn sọ̀rọ̀ nípa kéèyàn náà lé sí sáàrẹ̀ kẹ́ni ó ti bí àwọn sọ̀tàn fún ìyà lọ́lá ọba fi sọ̀rọ̀ nínú súra bá wọ́n sọ̀tàn fún rẹ̀ nígbà ní tó bá ti ń pẹ́ jù àmọ́ tó wá ti áyà tó ń bẹ 111 òun àwọn ààrẹ tó ń bẹ̀rẹ̀ lọ́sọ́rọ̀ àti Yusuf lọ́ka bọ́sẹ̀ wá ń fún tó mú kò ní ṣúgbà lọ́gbẹ́ lọ́sọ́rọ̀ àti Yusuf ọ̀nà tọ́lọ̀ ń fi àlàyé ẹ̀ kò ní ìjà àlàyé kí ló ṣe mọ́ sọ̀rọ̀ èèyàn fi púpọ̀ táwọn ẹ̀sùn lọ bẹ́ẹ̀ torípọ́ ọba sọ pẹ̀lú ọ̀nà tí ó fi yé gbogbo wa yé kéékèèké òṣùlùkù tọ́lá tó máa fi sọ̀rọ̀ ń bẹ̀ òṣùlùkù kíkọ́ tó sí ẹ̀sùn mírí bí ìgbàtẹ́yìn ọ̀rùn gbogbo nǹkan yẹn láì ó rò kò gbé síwájú tó wù ẹ̀ àwọn tí súra tó tún ti yàtọ̀ ní bákan náà súra tún yóò tún ọ̀nà yìí súra kan ṣoṣo nínú àpò àrùn kẹrin èyí tó lé ọgọ́rùn tẹ̀ẹ̀bá owó látòkè lélẹ̀ gbólóhùn àìjọ́nà iná ìṣẹ̀lẹ̀. Súrọ̀ olóòkù tó bá ń kọ̀ áàrì lọ owó àkùnrin ààrẹ sàwọn súrà kéèkéè. Ṣùgbọ́n kí súrà ó lé lọ́pọ̀ kámọ̀ ààrẹ títí ìdánimọ̀ wà náà nínú ẹ̀ súrà ti ìtàn kan náà lọ sí ìtàn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà tó kù bọ́lá bá ń sọ kan àwọn àmẹ́lọ ọlọ́ kì í fi ẹni kan lọ́pọ̀ ń sọ ọlọ́ bó bá sọ ti mú ná àtúkọ́ ti ọ̀rọ̀ àmẹ́lẹ̀ nígbà ṣùgbọ́n tí wọ́n súra míì nínú àkùnrin kẹrí ààrùn ní ìjọba sọ̀tọ̀ mọ́ bẹ́ẹ̀dá wọ̀n àtẹ́rí múná bẹ́ẹ̀dá oṣù ara ọlọ́sọ ẹwọnú tọ́ha ọlọ́sọ ẹwọnú ọlọ́s ọlọ́sọ ṣùgbọ́n ẹni tó láti lóòsù pé bọ́n wọ́n sọ ìtànlẹ́kùnrẹ́rẹ́ òtún sọ ní òṣùra ìgbẹ́ tó lè ẹ̀rì nínú sáàtò ráàbí ìdíje tó sọ̀tà lọ́kàdá pẹ̀. ṣùgbọ́n sọ ìtàn èèyàn láti bẹ̀rẹ̀ dópin tó ṣe wípé àlàyé ni ẹ̀rọ ọ̀rọ̀ kọjá ẹ̀rì òtúmọ̀ wá àlàyé mi gbogbo ẹ̀tọ́ bá fẹ́ tọ́ ìgbà ẹni Yusuf ní ti pípẹ́ inú àkùrà áìsù kọ́ lọ súnrápì Yusuf dáa ló fún mọ̀ sí ọ́sọ tó tọ́lọ́wọ́ àwọn ni àwọn ìsọ́lẹ̀ nǹkan wọ́n sọ ìta àlẹ́bí yíṣù ìsọkúsọ ìwọ̀n tí wọ́n bá ń sọ ní lẹ́nu àtọ̀ ààrì torí bá wà ní àwọn abẹ́rẹ́ nínú àgbo olé bá a bá fẹ́ sọ bá ìgbà ààrì ẹgbẹ́ àmọ́ béèrè lọ́wọ́ ẹni tó bá kẹ́kù lágbà nínú ilé owó oúnjẹ màjà jẹmáta tún ní àgbà tó tọ́lọ̀ bọ́lá bá sọ ìgbà inú sùn fún wa bó ṣe nínú pàápàá jùlọ ní òṣùwà ọlọ́run pọ̀ sí wẹ́wẹ́ pọ̀ àlàyé ló tààrọ wípé kéyìn ó tún sọ pé nǹkan kan tó ń jẹ tí ò ṣe òṣèlú sáfẹ́ nínú àwọn àmì àwọn ẹ̀ṣà àwọn àjùlọ tó mẹ́rin tó láti lóṣùkù ní ẹgbẹ́ ta ayá tó ń gbé dáàbì mú ní ayé tó náà تلك آيات الكتاب المبين فأعطتك آيات الكتاب المبين عامي ولم تسلوا ولم أتتك من إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون èyí ta fẹ́ fi sọ ìta àárín lóṣùkù fún yí iná àǹtàríyà aṣọ àlùkò áàrùn àwọn ọlọ́wọ́ bára iná àǹtàríyà òkú áàrùn àrọ̀bíyà àwọn ọlọ́wọ́ bára sọ kalẹ̀ aṣọ́ àti àṣọ́kalẹ̀ ní lárúbáwá ọlọ́wọ́ ọ̀sọ̀ wípé iná gbàmìnà òkúrò ààrẹ́gbìlà àrọ̀bíyà ọ̀sọ̀ ń bò ní pé ìsáàmì àrọ̀bí ti mú bí nítorí ìyá ṣùgbọ́n pé kéèyàn ó lè fi èdè kankanlá yíọ̀ òkú lẹ́yìn lárúbáwá kò ní sí ìdílé ẹ̀ká kùránì òfin ju bọ́ọ̀lù kan náà lọ tó máa bẹ̀rẹ̀ pé ní ìfẹ́lẹ́ ọmọ sọ àpọ̀ àrùn kalẹ̀ ní yóò pọ̀ sáì torí pé tẹ̀lé lárúbáwá ìrànlíṣẹ́ àtún bàlì áfíríkà èdè tó rọrọ̀ ní ókun tó pọ̀ sínú ọ̀rọ̀ kékeré ìtumọ̀ tó pọ̀ ọlọ́mọba ló ṣe èdè lárúbá bẹ́ẹ̀ ìgbàtọ́lọ́wọ́ mẹ́sàn àpọ̀ àrùn kalẹ̀ ربنا إنا أنزلنا قرآنا عربيا إنا أنزلناه قرآنا عربيا أنا على القرآن kalẹ̀ àfẹ́ni lágbàwá kí ni túnmọ̀ rẹ̀ yẹ́ ìtumọ̀ ẹ̀mí wípé pé èèyàn bá ń ka Al-Qur'an pẹ̀lú èdè yìí kìí ṣe Qur'an lọ́ka lẹ́yìn àpò àbájámà translation lẹ́yìnsà kòránì iṣẹ́ kòránì ni àmá àǹfààní pẹ́ńpẹ́ láti lè fi gbọ́ àgbọ́yé díẹ̀ nínú kòránì ṣùgbọ́n ìdájọ́ alkùnrin pẹ́kùnrin àtàwọn ọ̀wọ̀ tọ́rọ ọ̀nà yàtàrà jàbù ara annasul kùnrin èyí tó jẹ́ lárúbáwá rẹ̀ annasul arọ́bí èyí tó jẹ́ láńkọ́wà lè jẹ́ nílẹ̀ ọ̀hán kéyìn máa sọ pé àkọ́mílá ọ̀pẹ́ ìpọ̀ ọlọ́run ọba tó dáwò ìgbàgbọ́ láyé ọba àtọ́kárí sí ìrẹ̀lẹ̀ ìjì èyí ń ní òwúrẹ́ lórí dẹ́bàwà mùsùlùmí ní òbí jẹ́kẹ́ sí ni wọ́n ó tó dúró bá a bá ní translate scripture nínú èdè kan tẹ́lẹ̀ ní value scripture ni yóò máa use torí méjì kọ̀ọ̀kan ló látàmọ́ sí ẹ̀ wọ́n pè sí nìkan ní nàìjíríà fi tẹ́jára theory of translation bẹ́ẹ̀ ni a bá sọ wípé okùnkùn bí ẹ̀sọ̀ òwú okùnkùn bí ẹ̀sọ̀ òwú sábà ní translate ẹ̀ sí English òwe gbé wá báyìí ó ní as white is white as kí ló snow ló pè ó sọ pé kọ́tì torí pé èèbó ò ní kọ́tì snow yìnyín yóò bó wá ní sọ pé ó funfun bí yìnyín sì yóò bó lo funfun bí ẹ̀sọ̀ òwú tó bá fẹ́ translate to translate ẹ̀kẹ́ jẹmọ́ ẹwọ àléébù lára translation wọ́n pẹ̀lú ẹ̀kọ́ ìwọ́pọ̀ ní ìwọ́pọ̀ ní ìlú Báwo la ti fẹ́ fọkànbalẹ̀ lórí translated creatures tí kò wáyé ní èdè gẹ̀ẹ́gẹ́ bá wọn fi sọ ọ́kalẹ̀. Ìdí ìrìn ẹ̀kọ́ máa mùsùlùmí ti balẹ̀ pé àkọ̀rọ̀ àrùn kì í dojúrú. Iná àǹdáná òkúrọ̀ àrùn àrọ̀bíyá iná àǹdáná òkúrọ̀ àrùn àrọ̀bíyá. tàbílìtì alùkùránì ìpìlẹ̀ èdè tàbí sọ ọ̀kàlẹ̀ gẹ́gẹ́ yóò wà mẹ́ bí wọ́n bá ti ń dákẹ́ àwọn tó rẹ̀ nínú lọ́wọ́ ìdí tó ara rẹ̀ ló wa mùsùlùmí èdè lárúbáwá èdè lárúbáwá ìbẹ̀rẹ̀ lọ́wọ́ fi àgbọ́yé ẹ̀sìn wa sí ó wá sọ̀pà nínú mùsùlùmí wọ́n ti Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀rí kí ìṣùgbọ́n ọdún tó ṣe yóò wà lè fi sọ. Ọmọ ló sọ. Ìta tí lọ sí áàjì inú àwọn aláwọ́wá wọ́n sáájú ó kí un á kí un lẹ́yìn wọn, á ń gbẹ̀dọ̀ mọ́ ṣe nìkan náà, á máa communicate, àríkìjẹ lágbáwá. Ọlọ́run rọ́bì nǹkan yìí pa wá pọ̀ torí pé àmùsùlùmí náà ń mà níṣẹ̀lú wa ọlọ́mọ bá sọ wá pẹ̀lú èdè tó fi sọ àrùkọ̀ áàdì tó fi sọ ọ́kàlẹ̀ ọlọ́mọ ní náà àǹdáàdìnà ọkùnránà nàrọ̀ bí i ní lágbára bí lágbára ṣe máa ń gbọ́ ọ̀kalẹ̀ náà ni a fi dé pàdé àwọn apárí dandan tí kó wá ní ẹ̀kọ́ kẹ́ẹ̀mà kẹ́ẹ̀sì lè gbọ́rọ̀ lọ́wọ́ báyé bẹ́ẹ̀ bá ti wá kọ́ bẹ́ẹ̀ máa ń látàrí gbọ́rọ̀ lọ ní ẹwà máa ti sílé èdè tì ní àmọ́ ẹ má gbára lé translation ẹ kọ́kọ́ mọ ìtumọ̀ èdè yẹn dandan ẹgbẹ́ kó lè ní láti rí kò bẹ́tọ̀ lẹ́yìn nínú èdè lágbára lára gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá nílẹ̀ Yorùbá tẹ́ẹ̀bá ní wo gbé international language gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn wa ilé tí wọ́n dúdú wọ́n á tún tún fún ẹ̀mù kò sí tó lè tó tó pẹ́kì láńgbẹ́jì fún ẹ̀mù ara ilé púpọ̀ wọ́n á tún tún dáríà wọ́n á tún áṣíríà wọ́n á tún àkọ́mẹ́sùn àrírí wọ́n á tún sí yorùbá lẹ́mọ́ bẹ́ẹ̀ yorùbá gbé ìlànà kò lè tún fẹ́mù ọlọ́run ọba tó fi àkùrọ̀ àrùn ó ti ní èdè lámbáwá lágbáwá náà láàfin máa gbọ́yé ọ̀gbọ́ lágbáwá yé olóògbé lọ sí ìdílé yorùbá lọ́rùn sọ̀rọ̀ àbọ̀wá tó wà ní yorùbá bẹ́ẹ̀ àwọn gbọ́dọ̀ ní ìfẹ́ náà kò hàn lóde kò sí wo sí láti yorùbá kan tù àbí kò kọ̀ láwùjọ kò إنا أنزلناه قرآنا عربيا إنا أنزلناه قرآنا عربيا على أسوأ القرآن kalẹ̀ lédè lárúbáwá gbogbo ní ìṣẹ́lẹ̀ látòkè bẹ́lẹ̀ lárúbáwá olóńgbẹ́lẹ̀ aborílẹ̀ òbẹ̀. Àwọn èdè kan tó lóǹkan àlùkọ̀ọ́dá ti dán bẹ́ẹ̀ ní èdè nínú àlùkọ̀ọ́dá tí àwọn olùmọ́sọ̀pẹ́sì ilẹ̀ rẹ̀ tí ṣe lágbáwá ṣàfí lóòótọ́ ni gẹ́gẹ́ bí sunlus ìsìtàbọ́ra kúùkù àkọwàá gbogbo àwọn kólóhùn ní wọn kì í lè lè lárúbáwá nípìnlẹ̀ ṣùgbọ́n àlùfáàmù mọ̀ àrọ́bà òmìnira ti di lárúbáwá lápòjú orin nínú ẹgbẹ́ yorùbá tẹ́kù èdè ègbó ni ṣùgbọ́n yorùbá náà ọjọ́ wípé tábì ìpé ní tábì ìlú yorùbá là ń sọ ìṣe fún wa ìyẹn ajẹ́ wípé tábì ẹ́ àtisọ́ ti àyìnmùsáóríbà àyìnmùsáóríbà ègbó Yorùbá láì English kò sí láì lọ́dọ̀ àwọn onímọ̀ ìrísí àti èdè kan kápán láró èdè tiwa yóò sì máa léde tiwa kò ní léde nígbà mọ́ ṣùgbọ́n tí mo bá ń sọ Yorùbá tí mo bá ń sọ pé bá ń gbé yẹn wà síkù bá ń gbé wà irú wà àbàrí àwọn sundus ìsáwọ́ra làhá hukumul arabiya lágbára rẹ̀ ni gbogbo ẹ̀rọ àwọn ọba pa kò tó pẹ́lá tó wá ti sọ sọ sọ sọ ìṣòro àná òtó tó kalẹ̀ wọ́n ti ń sọ nínú ọlárúbáwá kálùkùrá ní ó tó wá tọ̀ kalẹ̀ gbogbo tí ń bẹ nílẹ̀ àlùfáà nínú àwọn gbóló tí ń bẹ náà kùrán lárúbáwá ní fáńdélé kò dàbí láwọn bá ń sọ Yorùbá lè

gẹ́gẹ́ bá wọn lábá wá sí ẹ̀rí lò ó wá ní ojú sọ̀kalẹ̀ lọ́pùdẹ́ kọ́ lápùpẹ̀ délẹ̀ إِنَّا أَنْزَلْنَا الْقُرْآنَ عَرْبِيًّا إِنَّا أَنْزَلْنَاهُ قُرْآنًا عَرَبِيًّا رَبَّنَا وَلَكَ الْقُرْآنُ أَصْلَحَ lédè lárúbáwá ní lárúbáwá láàrín kalẹ̀ ní títò ní bàlágà ní ṣíṣe lẹ́rẹ̀ ara wọn bí lábọ́ àti ní sọ̀rọ̀ tẹ́lẹ̀ ọlọ́wọ́n sọ àlùkùrá ní kalẹ̀ láàrin lábóòrùn dáadìrú ọlọ́mẹ́lá ìlàkún dáadìrú kọ́rọ̀ ó lè lè ní láàrin lábóòrùn dáadìrú ẹgbà lè ṣe làákà ìtọ́ ọlọ́run ọlọ́wọ́n bá wọn gbogbo èdè pátá ó sọ ìwé kan yìí ìwé ìgbà Qur'an èdè láwọ́wá láti sọ ọ́kalẹ̀ láàrínláàbùn tààkìlú láàrínláàbùn tààkìlú kó bá lè yẹ ní àwọn lè máa bẹ́rẹ̀ tó lè rẹ̀ ṣe tó fi lè láwọ́wá ọlọ́pọ̀tàwà ó mà sí tó fi sọ bẹ́ẹ̀ torí pé máa àwọn èdè tó sẹ́kù àwọn èdè ìlẹ́ńbẹ́ àwọn ẹ̀kọ́ ní alùgáàtù sàmíyà wọ́n pè wọ́n ní semitic language alùgáàtù sàmíyà ó ní wọ́n pè méje ni wọ́n ó ń bẹ nínú wọn alàrọ̀bíyà arabic ó ń bẹ nínú wọn alàrọ̀bíyà arabic ó ń bẹ nínú wọn asìríyàníyà syriac ó ń bẹ nínú wa àìsìnìyà oníṣíà ó ń bẹ nínú wa àgbẹ̀ríyà ibù méje ni wọ́n àwọn èdè wọn yìí ní èdè ìpìlẹ̀ àwọn èdè náà wá ń sọ yìí wọ́n ń bẹ ní kàtíkórì afro-asia speak language àwọn tó ń sàmọ́ èdè yìí ó yá sáfíkà ojú ya bí ṣíà láwọn tí wọ́n ń sọ èdè yẹn èdè yìí náà wá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èdè tí wọ́n pẹ̀ka látara wọn àwọn ní ìlẹ̀ ẹ̀mọ́ tó bá ti ń kú ìlú oṣù jáde lára wọn alóbẹ́tùn kàníyà onílẹ̀ ń pẹ̀lú lọ́bẹ́tùn kàníyà kàníyà látara rẹ̀ onílẹ̀ ni àárọ̀ mílà olóòtú jáde aramẹ́sì alámẹ́sì tó jáde látara àníyà oní ẹni wọ́n ń sọ títí ní agbègbè àwọn orílẹ̀-èdè dáa ń pèsè ní philippines oregon jordan gbogbo erékùnsù sham syria nígbà náà ìgbà tí al-afghanistan al-afghan alexander the great tí wọ́n lọ ja syria lókun tí wọ́n kó wọn pẹ̀lú padà wọn yunani àwọn greek náà ni wọ́n wá ní àwọn ẹ̀ arab ni wọ́n ń jẹ́ wọ́n wá ní ẹgbẹ́ kájí èdè wọn padà káàmà kò wọ́n ní sìrìyàní yún sìrìyàní látara síríà èdè náà fi gba orúkọ sáàkó wọlé àwọn sìrìyàní yún ìbẹ̀ ni wọ́n ti mú súríà èdè tí wọ́n ń sọ ní àfẹ́kùbọ̀ wọ́n mú látara aramẹ́tì gbogbo erékùsù bẹ̀rẹ̀ látara aramẹ́tì àti sùríáníà náà ni ẹkù èdè ikù tó ti jáde ìyẹn jáde ń bẹ̀ ikú ìta wá ń sọ lẹ́yìn ikú kọ̀dínì ó ń bẹ àdí ó ń bẹ àwọn ìlú dẹ́kùnkù lẹ́yẹ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn mọ́mọ́ ṣùgbọ́n ní ìkàtọ̀ wọ́n àti ti yí ẹ̀ ṣáájú káwọn jù àwọn ìyàwó ní kí wọ́n tó ní ìgbé láyé ni wọ́n wá pa wọn sọ wípé á máa lè modern people tí wọ́n ń sọ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ èdè lárúbáwá ló kún bẹ̀rẹ̀ rẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí káhàn èbó sọ pé scale ìbú yọ sọ pé káhà lábá ọjọ́ pé káhà àwọn èdè wọ̀nyí tàkọ́ lúgbù kẹ̀lú ìsúnmọ́ra wọn ó pọ̀ nínú àwọn èdè méjèèjì yẹn ìsúnmọ́ra ẹni ó pọ̀ ń bẹ̀ tí a bá níbi àwọn gbọ́nà ìdẹ̀yẹ torí wípé ibì kan náà ni èdè yẹn ti wá àwọn erékùsù ilẹ̀ lárúbáwá nínú àwọn àìmọ̀lá púpọ̀ àrọ̀bíyà oná ìgbogbo àwọn èdè mẹ́fíkàtẹ èdè lárúbáwá oná dúró ẹ̀lùmọ̀ wípé language kàmìsà èdè dàbí èèyàn ní èèyàn ó mọ̀ èdè ní ìnà ń bẹ yóò máa bẹ ńgbà kan yóò máa bẹ yóò dàgbà tó bá yá yóò kà tó kú ẹ̀lẹ́ nǹkan tó sọ̀rọ̀ èdè dàbí èèyàn tí ẹni tó bá jù lọ tó bá nínú lọ́jà lágbára ṣe nù tó bá ju ẹni kejì lọ yóò gba ìdàgbà lọ́wọ́ èdè a máa ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kan bá ní agbára ṣèṣe kejì lọ yóò pàkejì àwọn nǹkan yìí ti ń bẹ láàrin ọ̀sẹ̀ ọ̀rùn lọ́gàwí ó ti ń bẹ láàrin àwọn èdè gbogbo àwọn èdè méjèèjì yẹn wọ́n forí gbára wọn ilé òkú wọ́n tún fa ìdí jáde látara òní èdè lárúbáwá nìkan ni òkú nínú àwọn èdè yìí jẹ́ tí ó tó kú náà أنزلناه قرآنا عربيا قبلك عظيما بالإيمان المسلم èyí tó kọjá lẹ́kùn kékeré linguistics níjọ́ ọ̀nà tó pọ̀ a ní social linguistics àyíkàríà ìṣìmàríà gbà tí wọ́n wá kojúbọ̀ títí títí tí wọ́n ní wípé a àṣàbẹ̀ríà táà ń sọ ikú tèmi هي نعجة عافية بالدعوة إلى الله Nígbà táwọn kan sọ English, lẹ́nu kan sọ Brooklyn ṣàwọn kọ́kì ní ìrìnlẹ̀ náà ló tó gbọ́n èyí lẹ́kùn lẹ́sì dágbàwà lẹ́tọ́dọ́ èyí tààrẹ tó pé wà ní pọ̀fẹ́sọ̀ ní kòkè tẹ́ bá wò látòkè sílẹ̀ lágbàwà ohun ló ní ó máa ṣẹ̀mí lọ́pẹ́ pé ikú tèmi tí wọ́n ń sọ ó ta á sára pẹ̀lú èdè èbó èdè èbó ta á sára rẹ̀ bákan náà nínú èdè German German language nínú èdè lágbára wọ́n mú tó pọ̀ bẹ̀ jẹ́mọ́ tó bá wá lè rí báyìí fún èdè ìgbù ó wà ní ìgbù tọ́lẹ̀kì ìdòrí èdè English okòónù lágbára lọ rẹ́kẹ́ okòónù ìgbù lọ rẹ́kẹ́ ogónú french ogónú latin lọ́pìdá wípé ẹni lédè ò káyé ló máa bèèrè lájẹ́ wà èdè lè kú láàrin kájú tó bá kẹ́ẹ̀ẹ́ lẹ́nu tó mọ́ sọ́mọ́ ọlọ́run nìkan ló lè dé èdè mọ́lẹ̀ tí ò ní ṣé yorùbá làwọn ń sọ ìmọ̀ ẹjá jẹ́ wa lè àwọn bàbá wa ní ìfẹ́jọ ọgọ́rùn-ún ọdún mẹ́ta fẹ́yìn bàbá ń sọ yóò bá jù lórí wọn wọn ò ní bọ́ wa lè báwa lọ lábà tán bá ta sì ní fún ọ títí títí tí ó sì mọ́ ìgbóhùn àwọn ọmọ ọlọ́gbà nígbà bá ń fún ọgbó ọlọ́gbà yàrí oyàrí oríyàrí díẹ̀ díẹ̀ àwọn èdè ní ó máa pa ìpìlẹ̀ rẹ̀ bí ìgbàgbọ́ wípé àwọn èèyàn yá pa síbẹ̀ olóòtú títù rẹ̀ ló pa. Tábálẹ̀ ìrẹ́ yapa èèyàn wọ́n fọ́n kàmù. Bí èkèkè rí ni ẹ, lọ́kà ọ̀rọ̀ bí èdè lárúbáwá ìdírù kan òfin ṣẹlẹ̀ sóhun torí bọ́lọ̀ ń fi sọ àgbọ̀ láàmì káyà. Ìgbà أنزلناه قرآنا عربيا. لكن المعلومة الأمة العربية àwọn ìran aláwọ́wá ìtókò ìbáwọn ìsìláàmù gbogbo ọ̀pá tí wọ́n bá ti rí nínú ìsìláàmù wọ́n wáyé lọ Quran lọ́wọ́n ti dé ìrìnlẹ̀ mẹ́rẹ̀ ló wá rí ti pé èyí tí mo jẹ́ tú sí mi ìṣẹ́ lárúbáwá èyí ọlọ́ ọkọ́ lárúbáwá kẹ́kì olóyé mi ẹni tó jẹ́ fún mi tó fẹ́ ìṣẹ́ lárúbáwá olóòrọ̀ ọkọ́ lárúbáwá kẹ́kì olóyé tàbáwá bò ìtàn lágbáwá abáfẹ́ ìwá àti lágbáwá kọntribúṣì àwọn àti lágbáwá olùsọ̀mọ̀ lágbáwá torí ó ti nípa kọntribúṣì ṣéṣe yẹn nìgbàsíà nítorí èdè yẹn lásán ìnáwó lẹ́ka aláwọ̀ àrọ̀bíyà ìnáwó àmọ̀ ìdílé إنه حمل كتاب الله وسنة نبينا إن الوقت وجد هو للوسائل حكم الهداية الهداية من الأبيل بسي كنت تاكي فقران هي أبقاك يا الله قل يوالبا نواجي وهن يوالين inú ilé wa gbọdọ̀ tó nínú ilé kó wá jẹ tó ká má lẹ́ni tó kí nínú ọlọ́run yẹn yóò bá ti sí ọlọ́run òwe kó tọ́ fòrán ní kalẹ̀ Gbogbo àwọn ìwé ẹ̀sìn dánkọ lè ìgbòrò torí àwọn tí mo yìí ṣe mùsùlùmí ẹ̀bá mẹ́fà ní ẹ̀sìn wa. Àlùkùránì tí wọ́n tí ṣéde ní torí àwọn tí mo yìí ṣe mùsùlùmí àbáwọn tí wọ́n lẹ nínú wa. Gbogbo ẹni tí bá ń jẹ́ جعلناه قرآنا عربيا لعلهم تعقلون لعلهم تعقلون أولا القرآن ذاك فبيت الأربعة لعلهم تعقلون قل لي تعقلون كلم ينتهي قال الإبليسي قرآن العرب العربية لما بارك له tí ó ti lè ọlọ́pọ̀lẹ̀ ìsànú ọlọ́wọ́ fi èdè yìí fi ìṣèlówà àríyà ó fi sọ àlùkùránì ìjọba àjẹ́ ìsìnkú ṣe ìdájọ́ bá ń sọ àbẹ́lẹ̀ ìgbàlẹ̀ ìgbàlẹ̀ ọ̀fíṣà ara wọn èjì wa náà ni ó sọ ìbò tó ń sọ ó jẹ́ ẹ̀gbọ́n máa wà lẹ́yìn wa ìbò náà láàmú sọ ó jẹ́ kéde ìjọba wa sóso mẹ́sìn bọ́ wá ní èdè lọ́gbọ́rọ̀ èyí tó so mẹ́sìn tẹ́lẹ̀ máa wọ́n sọ pé náà ń kọ́ ọdún àbòsí ọ̀rọ̀ àbòsí ọ̀rọ̀ àjẹ́sọ̀ ìbò kọ́ ṣe àmì nǹkan so èyí tó so máa ń lè mú omi tó so máa ń tó so wọ́n lókè yóò ṣe pọ́ lérí wọ́n wá ń sọ ọmọ ọdún pé kí ń gbà ń náà rọ̀bí ìyá. Ọlọ́ni tí jẹ́ Kùránì lábáwá la ṣe. Náà ilẹ̀kùn tàbí ló. Ọlọ́wẹ́ kí ràn tọ́lọ́wọ́ bà ń rọwọ́ ẹ lábáwá lókè. Bọ́ọ̀bá pẹ̀rún lábáwá lókè. Àbẹ̀gbọ́n ẹ̀rọ ọlọ́n tó bí ó sọ ọlọ́n tó ẹ̀rẹ̀ kò Ìjọba and uniformity. Al-Ittihad wal-Wahda. Èyí tí ń bẹ nínú Islam ẹwà àkọ́kà báwọn tó nílò ẹ̀. Ọlọ́ọ̀bá láàrínlá fún tààkìrún. Láàrínlá fún tààkìrún. Lọ́gbọ́ wá tẹ́tẹ̀ sí Kùránì jẹ́ ìtàrí ó túnkù ní tẹ́tẹ̀. A máa ń gbọ́ kò sẹ́lẹ̀ níta lójú sọ tí ó sì dàbẹ́ nípa àwọn mẹ́ gẹ́gẹ́ bí ìyàbọ̀ wa tó wà ní torí àwọn àti yẹn náà wọ́n fi ṣe ní lárúbáwá bẹ́ẹ̀ Nàkúnà kúsùn alẹ́ta ọ̀kan náà kọ́sọ̀. Nàánà kúsùn alẹ́ta ọ̀kan àwọn àìyá ìlẹ́yìn. Ọmọ ọ̀pọ̀ iná nàkúsùn àwọ́ ọlọ́run àwọ́lẹ́nu wọ́pàá àwọn ala tó sọ̀tàn ta ló tún lè jáde bọ́ọ̀ta tí ó lẹ́nu òun gbà tí lọ́wọ́ rẹ̀ jù ọ́ ṣe ní gbogbo ọ̀gá tó bá sọ ó sọ mọ́ pẹ̀lú ọjọ́ orí ẹni ó là ti ṣe pẹ̀lú ọjọ́ orí ẹgbò tó pín jù ìlèlé bá fi ọ̀gá ló bẹ̀rẹ̀ èyí tí wọ́n bá sọ fún ọ ó sì bọ̀ ọba tó pín jù kó tó lè máa ń sọ̀tà jẹ̀má àtàwà ní ó fọwọ́ báyà fún lè sọ̀tún lọ́jọ́ àlẹ̀bí àbúdá àkàlápọ̀ ọba tó lè pé onígbẹ̀rìndẹ́ni olóbẹ̀rẹ̀ dídá olóbẹ̀dà tẹ́jà ní ó máa sọ̀tọ̀ fọ́lọ̀ Ọlọ́wọ́ bá lò plúra mẹ́rin plurality Or indicate that an indication of material. Àjáwù níbi jìláàràká alàta òbíìlì, ọlọ́mọ bá fi ń tọ́ka sí wípé àwọn ará tó bẹ̀rẹ̀. Ọba náà mọ́ sọ̀rọ̀ àwọ́ ọlọ́ní náàbù, àwọn ọlọ́run lẹ́nu wà dáa نحن نقص عليك أحسن القصص àwọn ọmọlẹ̀ ni wọ́n gbà ká sọ òbí ti ìtàn fún ní أحسن القصص èyí tó fi dáàtì nínú ìtàn èyí tí ní lódòdó bọ́rọ̀ ṣe rí ẹnu àwọn ọlọ́lọ́ bá ara kọ́ fún ní ìmọ̀ àwọn àìyá ilẹ̀ ìgbà àdánùkú ọ̀rọ̀ ọ̀bá ní ti máa àwọn àìyá ilẹ̀ ìgbà àdánùkú ọ̀rọ̀ báwo sàràbíyà ni ẹ dìsábàbì nítorí kó o lè tó dojú ọ̀rọ̀ nítorí títà má lè dojú mẹ́rin mùsùlùmí lọ́wọ́ nítorí wípé àwọn èèyàn ti sọ̀tàn ní ọ̀nà tí ìtàn ò gbà yìí látara bẹ́ẹ̀ Làwọn ọlọ́run bá fi wá fi àlùkùránì ní ránṣẹ́ sí àjọ́bí. Wà ní ìgbòrò ọjọ́ ní ọ̀pá bẹ́ẹ̀ ni ìlàbíná ló bá fi rí. Lọ́nà ilé àlùkùránì ọjọ́ dé ìdápọ̀ rẹ́gẹ́rẹ́ ìtàjàbá ti yẹ́ ń tó ókúrẹ̀. Ọlọ́run ní sáájú kálùkùránì ọjọ́ dé ká tó sọ

ta ló kó sọ àwọn tó tọ́ lọ tó dá wa sóra tó Yusuf ó wá kún fún ẹ̀kọ́ bá a bá ní ká máa sọ pé ẹ̀kọ́ yẹn kalẹ̀ oyún nìkan lá máa lọ àníri tú ṣùgbọ́n dáàtì ní pẹ́ta bá ní káyà kọ̀ọ̀kan a máa sọ ẹ̀kọ́ tí ń bẹ̀ ń bẹ̀ káyà kọ̀ọ̀kan títí dé wọ́n á kún tó dà lẹ́nu ṣùgbọ́n ìtàn àdáṣù máa ń sọ báyìí mọ̀kọ́sílì súwà ìgbọ́kọ́kọ́ bu ẹ̀zọ́ kínú onáàmì wípé òṣùúlù fọ́rọ̀ṣì bá rẹ̀ ṣígbà gbogbo nǹkan tó bá lè láyé ìdàkúmọ̀ sọ́mùlì tàbí àbẹ́múlẹ̀ bó ti wùlẹ̀ kí ìfò lè tó láyé ìdẹ̀kúmbọ̀ bó ti wùlẹ̀ káwọn ènìyàn kó fara ní ọ́ báwọn ní ìṣẹ́ ó tẹ́sì tó fẹ́ tí ń bọ́rọ̀ bẹ́ẹ̀ tó fi jẹ́ ṣe kí táwọn ọmọ ìyá náà ní mú ṣùgbọ́n tó jẹ́ sẹ́kì lọ́sọ́nù kàdá àwọn ọmọ pé àwọn ọmọ ẹgbẹ́ ọlọ́run lọ́wọ́ ni lọ́wọ́ gẹ́gẹ́ àwọn bí bá sọ bá bá gbọ́ láti ìlú tún ṣe àmà tó rí bẹ́ẹ̀ yóò bọ́ sọ wípé ẹ̀wọ̀n ẹ̀dá ò ní máa kádà múdà mọ́kànlélógún ni àgbo bẹ́ẹ̀ ni àgbo dáhùn àtẹ́nìyẹn náà ṣe déédéé kádà rẹ̀ ó ṣe ká déédé kádà rẹ̀ jẹ̀má ẹni tọ́lọ ní kò ní kú rèwèrèwé tọ́lọ ti kádà rẹ̀ pé kò ní kú rèwèrèwé àwọn ẹ̀rọ wá tún ní wọ́n bá lè wọ́n lè kó ìrọ́lá pẹ̀lú omi ẹkú lórí òkú ní ìtẹ̀sánú wọ́n lè lọ gbà àwọn òfẹ́ mẹ́tẹ́ rẹ̀ lọ ṣàdédé lóòrùn dọ́kan ìlú kò jẹ́ nìkọ́sá gbogbo ẹ̀sìn bẹ̀rẹ̀ àgbà ló jẹ́ tó kù àbò nìkan tí wọ́n lé jáde ìyá tó bí wọ́n mọ̀ ra ó sì wá náà kọ́ọ́lẹ̀ tó ti ní òjì ẹ̀yìn lẹ́ẹ̀sì sábà sí ni ẹ ìwọ náà gbogbo tó ń bá fẹ́ra ní ìgbésí ayé ẹgbẹ́ lórí ọ̀rọ̀ orísun ẹ̀rọ tàbí àbáyé ògbà ògbà tàbí nínú mú òòrùn àtibá bí láàrín ìlànà Oje oòrùn bí àtibá bí láàrín ìlànà àti mú òòrùn àdáàmù

ẹnìkan náà lọ́jọ́ ó ní ó so omi ikú sábàbí agbúrú pẹ̀lú gbogbo ẹ̀ kò sí pẹ́ nìkan tó fọwọ́ aago sẹ́yìn gbogbo ẹ̀ ń lọ nípa mu sí sí bẹnu kádà tó bá wá rí bẹ́ẹ̀ olórí ẹ̀kọ́ màkọ́ sí ìṣúra èyí tá a fẹ́ mú jáde ní òṣà ẹ̀yìn sùn ó náà ní wípé òṣùlù àlùfáàrọ́tì mẹ́fà àlùfáàrọ́tì bá rẹ̀ ṣe ìdájọ́ orúkọ bá kà fọ́ tó bá fún ní sọ̀kọ́ fòtúwúlù ní fárọ́ọ̀tì bá rẹ̀ ṣíta bọ́ọ̀lù rẹ̀ kí kò lè tó ilẹ̀ púpọ̀ àgbòtítẹ̀ ni ó wà á já sí yóò bá náà sí bọ̀ wọ́n ní lẹ́kùn bá ti lé ní ẹ̀hún ọ̀pẹ̀ ìlú ọlọ́mọ bá wá ń sọ fún wa ìdíkọ́ ọ̀rẹ́ yóò tó ìdíkọ́ ọ̀rẹ́ yóò tó oa aaai weụ hea diriaaiaaiozu d zonye zu detaụkwụ atụ kẹ́kí kò mọ̀ pọ́ ilé tọ́rọ lẹ́yìnrùn-ún nípa ìpìlẹ̀ èdè nípa tó sí èdè kọ̀ọ̀kan gbólóhùn kọ̀ọ̀kan ìtàn èdè tó pẹ̀ lówọ́n ara tó jẹ́ àìsàníyàtù tààrífíyà ó ní ẹ́ linguistics èyí tó ní ṣe pẹ̀lú history wọ́n a máa pè ní yúúsù wọ́n a máa pè ní yóò sáfù wọ́n a máa pè ní yóò sífù ṣùgbọ́n èyí tí mo á bí láti òyìn wípé bí bí yíò ṣe ti jó dẹ̀kùn ìrọ̀ ní òwọlé dialecti ni ẹ kìí ṣe ìjẹ́ ìlú ìṣẹ́kọ́ etymology gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ lórí philosophy tí wọ́n ń pè ní palestine tẹ́ẹ̀bá tẹ́ kọ́ǹtì ẹ̀ẹ́sẹ̀ tó fún ẹlẹ́jì wọn ò lé kọ́ pa ẹbá ti lágbára kọ́ philosophy fáàlì ṣùgbọ́n wọ́n sọ pé pa lẹ́sí àwọn ọmọ ya wọ arúgbá tẹ́lá fẹ́ sọ pé sípò wọ́n sí fò abẹ́kọ̀ o jálẹ̀kì bí Yusuf ṣe ti tó kò sí tó jálẹ̀kì yúù akádáṣe ó ń bẹ́ náà àwọn ní Yusuf ó bẹ̀rẹ̀ àkàtà ní ṣúta ó bẹ̀rẹ̀ àkàtà ní dúkì èyàn náà ó bẹ̀rẹ̀ èdè Yorùbá wa náà táwọn tó bá ń sọ Yorùbá wọ́n ní èdè kẹkẹrẹ èdè kẹkẹrẹ àtẹ̀kí wà tààfí aláìsọ́lẹ̀ èyí lẹ̀kẹ̀rẹ̀ tó lẹ̀fẹ́ èyàn náà tó tún kọmọ́ Yorùbá èyí lẹ̀kẹ̀rẹ̀ èyí kẹkẹrẹ ẹ̀wọ́ àtẹ̀kẹ̀rẹ̀ gbogbo ẹ̀dá ni wọ́n sọ àmúwọ̀ mẹ́tọ́ yóò àwọn onímọ̀ ó ń nínú wọn tí wọ́n ní ìpínlẹ̀ rẹ̀ kẹ́lìmọ́tún àgbàríyà wọ́n lè tèèrè ìfúrú ní ó ń nínú wọn tí wọ́n lè tèèrè lámbáwà ní àwọn tí wọ́n lè tèèrè ìfúrú ní wọ́n

wọ́n ní túnmọ́ ìrìnlẹ́lò èdè ìlú àwọn tí wọ́n lédè lágbá wá ní wọ́n ní túnlẹ̀ rẹ̀ o náà ní látara áfífà àpọ̀ àwọn àbúrú hasan alákọ̀ọ́kọ̀kù wọ́n lédè lágbá wá ní wọ́n ní ta bá wò dáadáa a rí wípé tí wọ́n bá ní àfíì àfíì àfíì alhassan ìbànújẹ́ wọ́n ká bá òkú ẹ̀nà ló bẹ̀rẹ̀ sí ìlú ẹ̀dá ìpòmùjẹ́ ló ẹ̀sùn mọ́lẹ̀ ṣùgbọ́n èyí tó fẹ́ràn jù ó náà ní wípé èdè àbáríkà ni èdè ìdíbò ni orípẹ́ ìjọ àpapọ̀ ọmọdé kan bàbá rẹ̀ ya kú àmọ́ ijó orí pẹ́ ọ̀rọ̀ yẹn nù náà ní wípé gbogbo àwọn èdè yẹn dàdá kùnù ó ń bẹ nínú wọn onífẹ́ ní àwọn kò sí ìlà àlùbáàlì àmúyà àwọn classification scientific language òun wọn kó sí àjẹsọ́kọ́ wọn máa ń jọra wọn lọ́jọ́ máa ń pè tó bá wá rí bẹ́ẹ̀ yóò sòfò

bàbá tó bí ọ wọ́n tó wá bí ọmọ kan ń jẹ́ múkú bá múkú bàbá rẹ̀ ní ọ̀rọ̀ ìdí ìṣẹ̀ bàbá ti ẹ̀rù náà tó bẹ̀rẹ̀ ẹ́ bàbá yìí bàbá rẹ̀ ní ọ̀rọ̀ ẹwọ ẹ̀kọ́ rárá àti yóòsù ẹwọ pàtàkì ọmọ pẹ́lú ní kọ́ra yóòsù fún àbílì àbílì lọ́wọ́ pẹ̀lú kọ́ra orí pọ́ọ̀sì níbẹ̀ yẹn ṣùgbọ́n bàbá lọ ń fẹ́ sọ tó bí ẹgbẹ́ ó wá ní kọ́ọ̀lá yàbátí anábìlótùn ní yá àbátì táwọn yẹn ó gbé wá ìṣfà ilẹ̀ bàbá mi dáadáa ilẹ̀ bàbá mi ọ̀wọ́n àwọn àbá ó ní máa èdè àwọn ni yá àbátì wọ́n ní tulẹ̀ rẹ̀ ní yá àbí wà tún ti fa yá wọ́n wá ń parí àrin ẹ̀rẹ́ wàrù nígbà ìdáríta ní wọ́n wá fi ní ìṣèrọ́pẹ̀ òògùdọ̀ méjèèjì papọ̀ ní níyá ágàtí ìmọ̀kọ níyá àbí àbíkọ níyá àgàtì sígbàwẹ̀ bẹ́ẹ̀ àti àbára house àbára house àti àwọn bí bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ hamza alkisari gbogbo wọn ni wọ́n ká ìkẹ́sí níta yá àbájì báwọn ti ká ní ẹ ṣùgbọ́n kìrá àti àbújá àti ìsìn àmì àwọn kàrí pé yá àbájá tí ní táwọn fi kà bẹ́ẹ̀ àwọn ọmọ pé yá àbàtà nígbà tí ní yá òmìnà yá àbàtà àfẹ́kọ́dàwà dúgbọ́gbọ́ ẹ̀lọ́ pé ìṣẹ́ àwọn àmà àwọn tó pọ̀ nínú àwọn àlùkòrọ̀ tí wọ́n ké òmìnà ìgbẹ̀kẹ́ Ìtumọ̀ ẹgbẹ́ ìlú pé bàtà mẹ́rin yóò tún bẹ́ẹ̀ ọ̀wọ̀ ìwọ ọmọ bóòlù sí bàbá bá tó bí ọ̀sọ̀ bàbá ní ọgbà bá mẹ́jẹ̀ wọn tó lọ bàbá ti kí bẹ́ àwọn ọdún ìgbé every month ó kéré jù fún ìgbà náà ká sọ wọn lọ́mọ ní ìlú sílẹ̀ lóṣù bàbá tó bí náà ló ní sọ bẹ́ẹ̀ ẹnu náà jáde máa wò bí ẹ̀ kí ló dé ìjọmọdé ànábì yúúsù alẹ́sọ̀lá ni wọ́n sẹ́lá fún ní àbájì ilẹ̀ bàbá mi ọ̀wọ́n ìrọ̀lẹ́ you adájọ́ ọ̀rọ̀ bàbá bọ̀mà lálákan Aláti mo lámà ẹ̀kọ́ náà ni pé mo rí ìràwọ̀ mọ́kànlá. Oléṣẹ́ àbùjọ ẹ̀kọ́ náà. Mo máa rí òun lẹ́gbẹ̀ẹ́ wọn àtòjùpá. Mo rí ìtùrù ní ìtàjìdì. wọ́n tẹ̀rí bá fún mi wọ́n forúkalẹ̀ fún lédèdè mi wọ́n forúkalẹ̀ fún mi wọ́n tẹ̀rí bá fún mi gbogbo wọn pátá tí mo ṣe lé wọn. jọ̀mọ́ aláṣí yusuf náà akọ́ àgbẹ̀dá ìlú ọ̀dà lọ́gbọ̀n ọ̀rọ̀ àìwá wọn ni rúkúlẹ̀ àmìyàrí wáyé rúkúlẹ̀ àmìyàrí wáyé alábàwọn àmẹ́bí ọlọ́run fẹ́ lá ọlọ́run ní ṣe sùn ó fi àwọn àwọn àgbàlagbà wọ́n ní bí ọmọdé tó bá gun orí ibi ìrókò bàgbàlagbà bá jókòó lórí àpótí lórí ọ̀sìtà bó bá lórí ẹ̀ kò lè rí ọmọdé wọ́n ní bọ́mọ tó bá ń tó ti ní gbó àwọn àgbà àwọn àgbà ọlọ́pọlọ lọ sọ olóyè àwọn àgbà náà máa ní tí ó bò ó sí àrẹ́lì yóò sùn gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ ó sọ àlátọ́lá fún bàbá tó bí àrẹ́lì yóò sùn àrẹ́lì àkú ìjọba bẹ́ẹ̀ ó ti fi mọ́ tó lá lálàá ó wá sọ fún ọ̀rọ̀ ẹ̀yà àgbọ̀dá olùgbé ẹ̀yà ọmọ ẹni kò lọ pé kọ́ọ̀lá yá fún ní ọ̀rẹ́ àpùlẹ́yà tẹ̀síìrù ní ẹ̀ ìgbà míì tẹ̀síìrù àìsíṣùl mùsọ́gbà yùfíìdù ìṣfà nígbà míì wà yùfíìdù tàkìrì nígbà ó lè túmọ̀ sí pé mo lè ó lè túmọ̀ sí pé mo mo mo ẹ ẹ̀rì náà máa ń pè ìgbó náà pé one upon a time a little boy little of a little a little young boy was little twenty years as zero. ọwọ́ ni ya fún mẹ́lá torí wípé nínú nù kí ni ẹ̀sìn rẹ̀. ẹ́ kí ni ìbínú kí ni gbọ́ pé kù lẹ́yìn ẹ̀rì àti ti papọ̀ ó wá ní lẹ́yìn mo ń pè ọmọ mi dáadáa ọmọ mi ọ̀wọ́n ojú mi ọmọ mi tó dáa kẹsì gbọ́ tí mo fẹ́ sọ fún ajẹ́rin pé tọ́mọ bá pọn ilé ẹ̀yìn ẹ̀sàmọ́ ọmọ ọmọ rẹ̀ bàbá rẹ̀ bẹ́ẹ̀rẹ̀ wá sí ìlóòjò tí mo tún bá wọn lọ́kọ̀ rẹ̀ sí ìyá rẹ̀ sí Bàbá mi bẹ tó bá ti wọlé ẹgbẹ́ àpá abájọ rẹ̀ lẹ́nu gbogbo Òun àjọ wípé kọ́ ọ́rọ̀ ẹ̀kùn méjì olùgbòkò yọ ọmọ mi dáadáa. Láàrín ọkọ̀ tó dùn ún ní àgbàlára ètò láì máa rọ fáwọn ọmọ ìyá rẹ̀ àwọn ọgbà kan rẹ̀ فيكيدوا لك كيدا ويكيدوا لك láàmù yẹn sílà ní fàyàbí dúlàkà kẹ́ẹ̀dá fàyàbí dúlàkà kẹ́ẹ̀dá kámọ́lá àwọn àṣìlọ́mí sùdá má sọ àláyẹ̀dọ̀ ọlá mọ́sùn fún wa Torí pé báwa náà ti ẹ̀fẹ́ wa kú sí ọ èdúlé tí wọ́n èkú lè lọ tó sí gbáyà wọn dáadáa kí wọ́n rí nípa rẹ̀ èkú lè gbé kèta sí wọn lẹ́nu pẹ̀yà bí inú rẹ́ta mẹ́ẹ̀dá tó bá sọ fún wọn tó mọ́ bá àwọn àṣẹ ìtọ́ ọ̀rẹ́ mi ní sáré ọdún kò sí ìdí èyí fẹ́ lówó ṣe ní òṣèlú ayé ọmọdé àtàárín àwọn olólùfẹ́ méjì àtàrú àtàárín ọ̀rẹ́ méjì àtàárín ọkọ àti àwọ́rú àtàárín ọmọ ìyá méjì àtàárín ọrú iná ṣe ìtọ́ ìrẹ̀lẹ̀ ìta na àbúwò mú bí iná ọ̀tá tó fojúmọ̀ ló jẹ́jú gbogbo ẹ̀yìn ọmọ ènìyàn pátápátá ọ̀rẹ́lẹ́rìnkẹ̀ ẹ̀dìkẹ́ ní ìjọ́kú aláwọ̀bá látara àlá tí Yúsùfù dáhùn àfihàn Ìpọ́lọ̀wọ̀bà rẹ̀ ó ti ṣàwọn lẹ́ta. Wọ́n yóò rí rúkẹ̀ ní ìrìnṣẹ́wì àhàdí ìlú máa ń lè ta lẹ́ta fọ́lọ́hún ta lẹ́ta ní pé ó ṣe é lóṣìṣẹ́ ọlọ́wọ́ sí láàrín lọ́dìí ọlọ́run ṣe bẹ́ẹ̀ wọ́n yọ alímú kẹfí ìdáwí ní àhàájí ilẹ̀ ìfẹ́kọ́ ọlọ́run tó wá fún ọ lẹ́ṣà kan tó tún fi yàtọ̀ sí bá wà níbi ọlọ́ ọ̀nà ní pé ìṣíbálà ti tó ó Kátàlà yóò ó yé mi lé fẹ́lẹ́ kí ọba fún àmì yóò tó inú ní mú ní mẹ́ta gbogbo alẹ́ yìí. Àwọn ọmọ ti yé náà láti parí ìbẹ̀rẹ̀ àwọn alẹ́ lẹ́yìn. Wọ́n alẹ́ àyàkú. Ẹgbẹ́ máa lè fẹ́ fọ́mọ ṣe ìgbẹ̀rọ ìlérí àwọn bàbá ńlá bàbá rẹ̀ tó ṣáájú. Pẹ̀lú ìgbẹ̀rọ ìmọ̀ ìgbà bàbá rẹ̀ ìgbẹ̀rọ yìí. Bàbá ńlá bàbá ní ó ṣe mẹ́ta. Ó ṣe bàbá tó bí bàbá rẹ̀ dídè ìgbà ọlọ́run tó náà lẹ́ta. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà la ti fẹ́ sọ ọ́ pèsà nínú àwọn tí a kún fún jùlọ máa. Iná ọ̀sẹ̀kẹ̀ ayé ìrùn ṣàkí. Lájúlájú ọlọ́run ọba àní mọ̀ ọba tó mímọ̀ lọ́rọ́. Ó mọ̀ sí ló fi fa Yúsùfù yọ. Ó ó mọ̀ ló fi ṣẹlẹ̀. Àti mọ́ ọba kọ́rọ̀ ilé lọ́rọ́. Ó mọ ọgbọ́n tí ń bẹ níbi tó ṣẹlẹ̀ láàrin Yúsùfù àtàwọn ọmọ ẹ̀. Ọlọ́mọ̀ sí ló fi níbẹ̀ tó lè mẹ́yà wa.

ànábì Yusuf ó ní láàtàkù tó sùn bí a kà á láyé sọ wọ́n sọ àwọn ààrẹ táwọn ọmọ yára wọ́n sọ fún wọn àríwú tẹ̀lú pé àlẹ́wà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam àlẹ́bí jẹ́ ká mọ̀ wípé nínú ìgbàwọ́ ọ̀rọ̀ fún pé tí èèyàn bá lálàá ìdàrọ́ àkàkùnkùn mẹ́rin sáré àti ìpè àlẹ́sìn tó bá sùn tó bá ń dàgbà nítorí olójú ohun rẹ tó tó mọ nínú ẹdùn ó dàpọ̀ ẹ̀ tajú bẹ ìdílé ẹ̀kọ́jì àlẹ́sìn tó sáré àti ìpè amúrù ni ṣùgbọ́n kò lè sọ̀rọ̀ pẹ̀lú àgbègbè olùsọ́ pẹ̀lú tó bá ń lò lórí bẹ́ẹ̀ ìmọ̀lára kan dáadáa dáadáa àmọ́ wàílà àwọn àmà ẹ̀kà anẹ́bìnrin ṣùgbọ́n tó bá lànà ìtò orí lójú omi ẹ̀kọ́ ọlẹ́rù nǹkan tó kàn kọ́ ní tó fẹ́ kó ṣẹlẹ̀ sí ọdún òfin kó ṣẹlẹ̀ lórí fàlẹ̀kà àwọn ìlà ìjàmbílì a anẹ́bìnrin ẹgbẹ́ ló fi sùn rẹ̀ yí ẹgbẹ́ ìpadà ẹgbẹ́ tó ọ̀tún ló fi di padà sósì ẹgbẹ́ tó di padà sósì wà ní lẹ́kọ̀ọ́ àyẹ̀ká lẹ́ẹ̀mẹ́ta àwọn ìgbìmọ̀ ìṣẹ́ta àwọn ìgbìmọ̀ ìṣẹ́ta Èyí máa ń jẹ́, mọ́ sọ nítorí olóòrò ọmọ olóòrò, mọ́ sọ ẹni àkọ́. Àrẹ́bí ní bàbí ní àwọn aláìkòrò tó kàn ti sọ, òsìnkú sọ̀rọ̀ níbi tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ká àdẹ́wò oná ní àìbáṣìkì yíyé nílẹ̀ èdè máa olùbẹ̀rẹ̀ nígbà ojú ojúlé ti ẹ̀kọ́ òjú wọ́n sí lọ́lọ́ orí mẹ́rin àwọn òjòwò rẹ̀ olùbára àwọn má sọ àlejò nípa nínú àárá rẹ̀ kò tí tó sọ tọ́lá ní ìdájì ẹ̀bọ́ àdíjì nínú ẹ̀kún rẹ̀ láti ẹ̀kún àbúkẹ́ ara rọ́jú pé àbáfẹ́ ìrànwọ́ ẹ̀dà ó lẹ́gẹ́ bí ìgbà tí èèyàn kan tó dúró tí ẹyẹ kan wá ń bẹ lórí ẹ̀ láàrín àbúkẹ́ tẹ́lẹ̀ bá gbọ́ lórí èèyàn sí léèyàn bá mẹ́ra pẹ̀lú kò lóko àbẹ́ bá mẹ́ra pé lóde lóko àbẹ́bẹ̀rẹ̀ bá láti sọ oníṣẹ́ inú àlá wọ́n máa fi ẹnu sọ fún ọ bẹ́ẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ wípé àlùmíkúmà ẹ̀kọ́ tó ń bẹ níbi ọ̀rọ̀ àníbi yúúsù bàbá àdéjọ ọdún pé lára dákò sọ́sọ́ ìyá àtàhàyà ẹ̀kọ́wà bẹ̀rẹ̀ látàkò tuntun ìyá àtàhàyà ẹ̀kọ́wà bẹ̀rẹ̀ ẹ̀yẹ́ máa sọ àdáhà yìí kiri fáwọn ọ̀rọ̀ nàrọ̀dà Ọ̀yá bí ìdúró ẹgbẹ̀rẹ̀ ìdáhùn. ọmọ ọmọ jẹ́ àmàlà lójú ọrùn tó ṣe yìí. Bílé rẹ̀ tó jẹ́ ń dómi ìlú ẹ̀jẹ̀ ń dómi ó àwọn ará ẹgbẹ́ tó ń kó lọ ó lọ sí China láwọn Chinese kan ètò. Bó ti rẹ̀ jẹ́ pé nígbà ń sọ àṣọ wípé ọlọ́run fáwọn èèyàn kan nínú ìtọ́ àláwọ̀. Ọlọ́run fáwọn ìdákùnrin wọ́n ti lọ orí rédíò ẹ̀mà béèrè àlá àmọ̀ràn tuntun ní ìdìbò ọ̀rọ̀ kan lè kọ́ aládùúgbò náà. Òun bẹ́bẹ̀ nínú àwọn ẹ̀ṣà nínú ẹ̀yà tọ́lọ máa ń ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn tí wọ́n láàmọ́ òkú ọlọ́pọ̀ ju olùsùn lọ. Nígbàtá àti wá mọ́ta ní ń parọ́ tàbíjì òdòdó fẹ́ẹ̀fẹ́fẹ́nu rẹ mọ́nù bá abẹ́lọ́ tó bá jẹ́ ìtò dàálò lá ọ̀fẹ́ni tó fẹ́ràn rẹ̀ lẹ́kọ̀ọ́ abẹ́lọ́ mo lára àkọ́kọ́ mọ́rọ̀ ìdàkùnlẹ̀ olóògbé jẹ́ àwọn òṣìṣẹ́ rọ̀ nígbà ọba wá lọ mọ́kànlọ́gbà láti gẹ́gẹ́ bó ṣe lójú ohun ẹ̀ náà èyí máa ń tẹ̀lé dáadáa mo sọ ọmọkànlá àwọn ọmọ ìyá pé ọdún tí mo ṣe ájì gbogbo ní ìṣẹ̀lẹ̀ ẹnu fíláṣì tó àtàkùn lórí ọ̀rọ̀ ọ̀kan tí mo sọ tí mo ti lálàkó mo sọ rẹ̀ ṣùgbọ́n wà sọ wá fẹ́ ń tán ló máa rẹ̀ sí bó bá ti ń ṣẹlẹ̀ ló máa rẹ̀ sí nígbà tó ń dáyé ló ní gbàgbé ilé kìí ta lọ gbogbo bí wọ́n ti pápá bó bá ti ń lọ bẹ́ẹ̀ bá mo sì ní ìṣẹ̀lẹ̀ a máa bẹ́ẹ̀ tí gbogbo àtàkùn lórí ọ̀rọ̀ ọ̀kan tí mo sọ tó bá lókè kan yóò kọ́ àkójá kó ké Àlẹ́bùwà Mùhàmmadu Lára Sọ́lá, Àlẹ́bì ní àrùkú yàtù sọ́ọ́lẹ́ à nínú àlàrẹ̀bẹ̀ rí ẹ látọ̀dọ̀ ọlọ́ni wà lè dórúmọ̀ ní ṣẹ̀tọ̀. Àwọn aláàbú okùn sọ́rọ̀ ní ọ̀nà alákọ̀ọ́kọ́ ni ìwọ́tọ̀ nǹkan kan ló ìwọ̀n tó o ti lẹ́sù jẹun tó o ti wá níbí lóhùn àti nínú tó o ti gbé ìjẹ èso oníṣẹ́ ọ̀lẹ̀ náà gbogbo ní ilé lẹ́nu lẹ́nu lẹ́nu là ní ìlú pọ̀ tó o sì fóònù kúkú olówó lórí fóònù tí kí tó o fẹ́ràn lọ lálàkàlà. ṣe àbẹ́lẹ̀ lórí ìjà tó bá ń mú ìdúró lórí wa orí ìwọ̀n máa ló wájú. ẹ̀rọ kó sọ wa ń ẹ̀kọ́ ta mú bẹ̀ ẹ bẹ́ẹ̀ bá lọ́nà tọ́lá ti jẹ́ àwọn tí kódà kódà wà tó tẹ́ ọlọ́run náà gbà nítorí ẹgbẹ́ kó sọ àdíjì kan bẹ ẹnu wà àdíjì ó lè rí àkọ́ wọn lọ́sí ọ̀gbẹ́ àríwá kan tó bá wọn láti jù náà nínú ní àlàáfíà àlẹ́sẹ̀ ọlá ọ̀rọ̀ sẹ́lẹ̀ ní àlẹ́sẹ̀ àdíjì àkọ́ àmọ́ àrùn ìjẹ̀rẹ̀ àlẹ́sẹ̀ ìfẹ̀hínú alàkọ̀dọ̀ àwárí فإن كل ذي نعمة عليه صلى الله عليه وسلم lè máa fi àbùkátà ẹgbẹ́ síwájú ọ̀nà wo lẹ́sìn máa wá nà lọ́wọ́ pẹ̀lú náà ẹ máa tẹ̀lé ní mọ́nà wọn. ọbẹ̀ ra ọkọ̀ ń bàjọ́

ìdáyìn alákọ̀ọ́bá ìwà ìdíkù ẹlòmí ìjẹ ní tó bẹ́ẹ̀ ṣe kọ ìjẹ́ o tó bá lè sọ ní ìmọ̀sọ́ àbẹ́lọ́ ìdè ẹ máa wá lọ́wọ́ lẹ́yìn títí àbùkátà ní ẹgbẹ̀ náà Gbogbo ẹni lọ́wọ́ bá ti bẹ̀rẹ̀ àpótátá ẹlọ́gbọ̀n tó lè bá. Ó lè mọ́ màá wọ́n ṣùgbọ́n yóò lójú ìjà àwọn arìnrìn jáde níbẹ̀ nípa tí amẹ́ríà kú tó sọ fún lóòsù kálọ́wọ́ lóòsù ajẹ́ wípé kí ìyẹn bá ti ẹ̀fẹ́ máa sọ dáadáa tọ́lọ̀ ń ṣe fún ni bó bá ń kẹ́sùn mẹ́rìnkan sì bí ipa rẹ̀ mọ́sùn ti rí wọ́n sọ fún nínú ẹ̀kọ́ tààrí orí àpáta kéta kéta èrè máa ojú kéta èrè mọ́ dáadáa àbúkí dáadáa ẹ̀ ló bàjẹ́ àdíyẹ̀ mú ìlà rẹ̀ ìkùdà ájò kọ́nà ìjẹ̀ta ẹ̀ lọ́wọ́ ní òkú kó gbẹ̀gbẹ̀ kó kàrà kó gbẹ̀gbẹ̀ kẹ̀kẹ́ kọ́ ti kàwàdà kí ló ló bà gbogbo nǹkan náà kọ́ ni èèyàn máa ń gbé níta nínú ẹ̀kọ́ tààrí ní ojú ẹ̀kọ́ bẹ̀rẹ̀ ojú méjì